ní ìjẹjọ ní ọgbẹ́ bí tí a fi ọ̀rọ̀ gùn sí ní ọ̀rọ̀ tókùn ti bẹ lórí ìtọ̀ àti ìtọ̀ jẹ́nẹ́rálì àti ẹgbẹ́ kejì ìdámọ̀ sí ìgbẹ́ tí èèyàn àti tẹranko aṣàlàyé ń pabó ṣe pé sí àti àwọn ìdájọ́ kọ̀ọ̀kan tí ó wà lórí ẹ̀. èyí tí yẹ ká ṣe nídìí lóṣù.

tọ́hárùsì lọ́kọ́ bá sì yẹn kọ́kọ́ yẹn tí sáré ti kẹ́ tó mọ̀ tó ń pa tọ́hárùsì làhájà sí. torí pé nǹkan mẹ́ta ti ń bẹ nínú tọ́hárùsì làhájà sí ìṣe ìmọ̀ kọjá sí àlùmí wàlùkù àwọn bàdúhùmá ìyẹn tá a mọ̀ sí àtàyàmù. ṣùgbọ́n tọ́hárùsì làhájà sí òun lẹ́ẹ̀kọ̀kọ́ yíyanjú ṣáájú tẹ́ tó ní kẹ́nìkan tó sàlùwàlà tó wọ ìyẹn ló fà á tó fi jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn àfa wọn ní àtọ̀hárọ̀ tó lè hàpè ìdíjà èsì àmọ̀ kò ní tọ̀hárọ̀ ìdílówó gbọ̀ngàn ọ̀nà mẹ́ta lẹ́ẹ̀kún òun sí torí pé tẹ ẹ bá fẹ́ ṣe kẹkẹ fún inú ayé tẹ gbẹ́nà tó ní tọ̀hárọ̀ tó hàpè ìdíjà ìmọ̀ kó yẹ pé tẹ ẹ fẹ́ ṣe yẹn tẹ fẹ́ ṣe pé fẹ́ fi bá ara yín dédé nílẹ̀ ìmọ̀ kó jẹ́ ìbádẹ́ tọ̀hárọ̀ tó bàdẹ̀ kó jẹ́ pé bọ́dì kẹkẹ kan lẹ́

àwọn aṣọ àwọn nǹkan ọwọ́ wa kámọ́tò pàṣẹ nìkan tí kúkú ní ìlú ìdá aṣèkàdáàlì gbogbo àwọn ọ̀hárọ̀tì yìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìgbẹ́ ìgbẹ́ owó tó pàtàkì tábà wọ àwọn bàtà tí ń bá bọ̀ kò sí kankan rẹ̀ tá a ti kọ́ ṣì lórí pé ìtọ́ lè wà lára wa ó lè wà lórí àyíká trekking wọn bá ṣàlàyé lórí ẹ̀ bí ká rí jẹ ẹranko dájú ń kéwòn ìdájọ́ tó bẹ lórí ẹ̀ pé kò bá mú jẹ́ nígbà bá jẹ́ pé ẹranko tá a bá jẹ́ pé ẹranko tá a mú gbé ẹnu wa ni èyí tá a bá jẹ́ sẹ́nu wa tá a bá ti jẹ́ pé a bá lè fi ara kó àdúgbò rí nǹkan yẹn ti là bá ní. ara tuntun bì yìí tó kún ìdìbò ara pọ̀ a ti wá sí ẹ̀sìn a ti ṣe ń kéyìí nínú ẹ̀sìn títí wá pè bá fẹ́ mọ́ra ló lù. jẹ̀mẹ́ àwọn afáwọn ọgbọ́n ní ìpapà mi ti kàn kí ìfẹ́ sì sọ̀rọ̀ rẹ̀ wọlé wọlé lórí àti ìgbé wọ́kọ́ wá sí ní tóyìn yìí. tábà fẹ́ kí lálẹ́ fi ṣèmọ́ra kí lálẹ́ fi ṣèmọ́ra afẹ́ ṣèmọ́ra afẹ́ fi bá ara wa kí lálẹ́ fi ṣèmọ́ra àwọn kan ní omi wẹ jẹnẹrali wọn gbà pé mi jẹnẹrali wọn gbà pé mi àwọn kan gbà pé lẹ́yìn omi ẹ tètè ìgbàmí ìṣèlú báyìí ẹ ti rán omi ẹ tún lè fi ìgbàmí ìṣèlú kẹfì kiri báyìí ti rán wọn lẹ́yìn omi. wọn sọ pé mi ò dá o wọn lẹ́yìn omi mo kí mo sọ̀rọ̀ ń pa àwọn tó ní ká má lo kìyàsì náà ní ìgbèjọ pé àwọn tó ní ká má lo kìyàsì àwọn bọ̀ ìríyà àwọn náà lẹ́ mo sì mú kìsì náà táwọn kámù àti dáwà lónìí àwọn tó ń fi àwọn kámù ẹ̀fọn náà kámù wọ́n ti mú ẹ̀rí wọn látọ̀dọ̀ àná bọ̀ àwọn tí wọ́n sọ pé omi lẹ́yìn omi àgbẹ̀rẹ̀ fún nǹkan míì láti fi orí báyìí dábẹ́ fi orí báyìí wọ́n lẹ́nu kílẹ̀ nù lára ẹ̀rí wọn òun náà ni àdìsú àdìsú àbúrẹ́ra àdìsú àbúrẹ́ra ọ̀gbìn ọ̀gbà ọ̀sán àyìn àdìsú àbúrẹ́ra ọ̀gbà ọ̀sán àyìn kí ni àdìsú yẹn náà àdìsú àmọ́ pè ní àdìsú àròbí àdìsú àròbí òun náà ni pé àdìsú làbáwò òkùnkùn èyí tó wá pọ̀ sínú mẹ́sálásí ànínẹ́bí. àdìsú àdìsú ẹ̀ lọ yóò gbé wa yàtọ̀ pọ̀. ṣùgbọ́n ìní wíwẹ̀ ìlú lórí dáadáa ṣe àṣà oróní. inú mẹ́tàláṣí àdìmẹ́bí títọ̀ wà yẹn inú ọdún yóò gbọ́ àyà tí ó pọ̀ rí o kò sí táì. téèyàn bá tọ̀ ìtọ̀ tó tọ̀ yẹn orí ẹ̀gbẹ̀ tó tọ̀ wọ́n wá ní ìgbà tó tọ̀ tán ní ànábì ní káwọn sàhábà ṣe ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ hadith yẹn táwọn mú fún fún kọ̀ọ̀kan jáde nílẹ̀ níbi tá à ń lọ sí. ànábì ní ká bomi sí. omi tá ànábì ní ká bù sí wọ́n ní làwùkánà tó bá jẹ́ ká tó lè fi nǹkan mí ìfúri báyìí ẹ̀gbin yẹ̀pẹ̀lẹ̀ ànábì ní ó ní ẹ̀kú sórí ẹ̀ torí pé kì ṣe táàgì àtòbí tí wọ́n lọ yé torí pé lẹ́lẹ́ yẹ̀pẹ̀ náà ní tómi yóò ṣòkù wálẹ̀ ànájú ọ̀kan ni ẹtú tọ́ bẹ́ẹ̀ abẹ́ ẹtú ọwọ́ ẹtú bí yẹ̀pẹ̀ lé ní orí ó ti bá dìde ẹ̀rù. wọ́n ní ṣùgbọ́n torí pé omi láyé purify ló fà á tó jẹ́ pé omi nìkan ni tẹ̀mọ́ àwọn náà ní ìṣẹ́ńdẹ̀rẹ̀dẹ̀ ṣùgbọ́n àwọn kan ní ààrẹ ara rẹ̀ lẹ́yìn omi atúnlọ́gọ́rọ̀ nǹkan tá a lè fi purify ara wa oní àmì yẹ̀pẹ̀ àti bàbá mi. kí ló dé tá a wá wò báwọn tí wọ́n sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ọ̀rọ̀ wọn tẹ̀wọ̀n jà wọn alákọ̀ọ́kọ́ rẹ̀ kí ló dé. ní tá a máa sọ ní pé kò sọ̀gbọ́n bàbá fẹ́ fún báyìí tí yóò bá sóòlù ọlọ́run ló ń bàtà yá nù. iṣẹ́ kíkà yá nù bẹ́ẹ̀ ni alẹ́ fi torí fún ara wa kó lu ẹ̀yìn ìmọ̀ kó jẹ́ ti jẹ́nẹ́bà àtàkùn ṣe ń fa ti ń sọ fún wọn pé ìtumọ̀ sọ̀rọ̀ yóò fẹ́ mọ́ ẹni ẹgbẹ́ ìsìn tó jẹ́ sí nínú àwọn olùkùn yẹn. ẹlẹ́ẹ̀kejì àtìrí hadith abdullahi bin mas'ud ọgbà ọlọ́wù dáhà ẹ̀ nígbà tí ànínẹ́bí fẹ́ ṣẹ̀dí táànínẹ́bí ní kí wọ́n lọ bọ́ọ̀n fún òkúta tí òun ó fi ṣe ìmọ̀ra wa wọ́n ti padà kó òkúta méjì wá àti kan nínú àwọn ìgbẹ́ ẹranko náà àtàrí rẹ̀ náà àti rí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pé sómi nìkan lálẹ́ ìṣàlẹ̀ ìmọ̀ra là ìmọ̀ ká lu omi táàbà wá rú ìmọ̀ ká wá lu ìkan nínú àwọn ọ́fíẹ̀sì bá tún ṣe kíni tó yàtọ̀ sí sísan ọ̀sára náà ìyẹn yóò àjẹpá lè fọ́n sí ọ̀rọ̀ ọ̀rọ̀ àdìsí ìjà wádìí kíkẹ́kẹ́ra wá ń pè ní ìjà bọ̀lù tààrífù rẹ̀ tó wà tó ṣe simplify oní ẹ̀yìn ìdára tó máa kọ́lọ́já ní ní ìtẹ̀lẹ̀. ọ̀nà wo láńtà fún mú ẹ̀ pé èyí tó jáde lójú abẹ́ wájú àtẹ̀yìn wa kúrò. èyíkéyìí ẹ̀sìn tó bá jáde lójú abẹ́ wájú àtẹ̀yìn wa ọ̀nà wo ni Islam fààyè rẹ̀ bẹ́ẹ̀ fún wa ká fi mú ẹ̀sìn yẹn kúrò. náà èyí tá a bá lóyún láàmú pè ní àlèsùnjà èyí tá a bá lu o láàmú pè ní àlèsùnjà èyí tá a bá wá lo nǹkan míì láti di òkúta lọ sókè àtàwọn ọ́bjẹ̀tì míì ìyẹn láàmú pè ní nímọ̀ pọ̀ sí ọ̀dà àlèsùnjà. ṣùrùtù ti ń bẹ níbi àlèsùnjà bíi mẹ́rin mẹ́ta náà ni bọ̀dé tó pàtàkì bẹ́ẹ̀ ni pé tá a bá fẹ́ fi omi ṣe ìmọ̀ra kó o di ojú méjèèjì àbọ̀rọ̀ ju ọwọ́ ọ̀dù ẹ̀lú àlejò dáadáa. àbọ̀rọ̀ lọ́wọ́ ọ̀dù. náà ọ̀rọ̀ yìí ó rọra ti mẹ́tàlá kan tó jẹ́ pé ọ̀gọ̀rọ̀ wa la máa ń sọ nǹkan ní káàmì wá hadith lé lórí kápá wọn ká tó jẹun àdìsí ló ló sọ. ẹ̀sán wọ yín kẹ́ tó jẹun àdìsí ló sọ. àwọn akówó wa ṣáà là sáà wà ní. náà wàhálà àdìjàmbù ká lu ọwọ́ ọ̀tún wa ká fi ṣe ìmọ̀ra àyàfi tó náà ti gba ìkejì ló láǹfààní láti mọ ọjọ́ ẹ̀kọ́ yẹn láti lè fi láì bẹ̀ ìṣòfin tó abẹ́lẹ̀ tó. lórí alistimar ìta sọ ni pé ṣùrùtù olúwa bẹ fún istimar àgbọ̀lẹ̀ ní ṣùrù tó ń bẹ fún istimar òun náà ní kí ni ìta lè pè ní ayẹ̀kúná ọ̀ọ́dì ọ̀ọ́ ayẹ̀kúná tá a bá fẹ́ ṣe ìmọ́ra tá a fẹ́ ṣe ìmọ́ra pẹ̀lú àwọn nǹkan mi tó bá yàtọ̀ fún mi ìta lò yẹn tá a lò yẹn á yẹ fún ọ̀nà tó ọ̀dọ̀ á gbọ́dọ̀ fún lu ẹ̀gbin láti tún fi ṣe mọ́ra tó rẹ́ẹ̀dì ò lè mú ẹ̀gbin kúrò ẹ̀gbin ò lè mú ẹ̀gbin kúrò kí ni onáà ní hadith tá a sọ kàn nípa hadith àti láìpẹ́ náà ṣẹ̀kùn yíkí ńgbà táwọn ẹni ṣe ẹ̀gbẹ́ táwọn ẹni ṣe ẹ̀gbẹ́ táwọn ẹni kálọ̀ tó ń tó wọn fi ṣe mọ́ra wọn gbà tí wọn ronú wọn kó ta méjì wá àti bẹ́ẹ̀rẹ̀ náà anábà Muhammad sallallahu alaihi wasallam anábì wá ní kí wọ́n dá ìjẹ́ ẹni yẹn padà ó gbòòrò ta méjì yẹn tó fi ṣe mọ́ra ìyẹn ń ṣàkóso pé sẹ́yìn táwọn bá rí gbẹ̀yìn níta tó fẹ́ gbìn sẹ́yìn táwọn bá rí gbẹ̀yìn kò sá ṣùgbọ́n tó fẹ́ ti ta fẹ́ mú jáde náà á lè fi ẹ̀gbin yẹn mú ẹ̀gbin. tó fi yé náà ẹ jẹ́ ká wọ́n máa sọ ní kékeré báyìí kó bẹ́ẹ̀ fáwọn ẹ̀mí láti wá yóò máa pọ̀. ẹlẹ́ẹ̀kejì tó yára wọn ti rúùtù àdìsìtì náà náà ni àyẹ̀fún ńlá ńlá yẹ̀fún náà mọ̀ṣítárì náà ńlá yẹ̀fún náà mọ̀ṣítárì náà kò gbọ́dọ̀ jẹ́ ní báàlù gbogbo ọ̀sẹ̀ nǹkan tó ní báàlù gbogbo ọ̀sẹ̀ nǹkan tó ní báàlù kí lára àwọn nǹkan tó ní báàlù aláfẹ́ ló ti ta ẹlòmíì òkè dànù ó lè rí gbòòrò lè rí diamond àwọn yẹn tẹ̀ wá kéré tó tó wulẹ̀ kọ́mọ̀ ìta àbúrò ẹ̀ ẹni ìwé tó bá jẹ́ reading object ọmọ ekele lè kódà kò jẹ́ kéwàá kò jẹ́ wèé tó sì lè padà wúlò ẹ gbọ́dọ̀ fi mẹ́tò kù lára. àwọn tẹ́lẹ̀ kó bá ní wúlò mọ̀ lóyà kù àpèjúwe a ah, nàìjíríà ti bàjẹ́ gan nàìjíríà nìyí tó yẹ pé ẹmu ẹ project táwọn ọmọ ń kọ lọ́dọọdún project táwọn student ń kọ láyé sísè lọ́dọọdún kò wá náà kọ́kọ́ project sí ìdálẹ́ ìṣẹ̀lẹ̀ sí ìdí nàìjíríà gbogbo àkókò nàìjíríà ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ nàìjíríà wọ́n ti kọ́ project kó omi náà kó sólà kó omi ní kẹfẹ́ yóò torí ẹ̀ ṣẹ̀dá. ǹjẹ́ wà á rí ni pé after five years of ten years ó jẹ́ ìtumọ̀ lọ́dà àmúkọ́tò tó lọ́rọ̀ náà rẹ̀ bàbá rẹ̀ ó wà kọ́ lọ sórí àṣẹ. ibi jẹ́ tí ó padà gbé tí ó padà gbé nù. àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ ìtumọ̀ ìwà láti lórí àwọn ẹlẹ́fà àkọ́kọ́ fún padà gbé ẹ̀ṣẹ̀ padà ní. máa pè é padà ní oṣù yẹ irú nǹkan báyẹn torí pé pọ́jẹ́tì mi tẹ́lọ̀mọ́ mi ti kọ́ tá a bá mara tó lọ sí ìrísí yóò láǹfààní tá a rí bẹ́ẹ̀ tí ó sọ gbogbo rẹ̀ mọ̀ lára tàbí lọ́wọ́lọ́wọ́ níta ti yà kúrò níta ti yà lọ síbi ìgbẹ̀yìn pé ẹni ìwé di asọ́mẹ́ni english test exam kà lónìí tẹ́kítà bá lọ ìgbà àwọn ọmọ sí pàṣẹ tẹ̀sùt wọ́n bọ̀ mo ń sọ fún wa pé kátàmọ́ wò pé èyí ìwé tí wọ́n tọ̀ kọ́ wà lọ́dún kò sí kí n lè ṣe yàrá ara o ànilà ẹ̀ fúnra òrìṣà yìí gbogbo ọ̀jẹ́ ẹni tó ní bá tẹ́lò tí wò wá láǹfààní sí mọ́ ọmọ tí lọ sùn lọ́wọ́ mi ní ẹ̀ṣẹ̀ kí ni bẹ́ẹ̀ gan bí wọ́n bá wọ̀ bẹ́ẹ̀ gan ní ọ̀wọ́ tí kò pẹ̀lú sí ọmọ àbúrò ẹ̀ náà ń bọ̀ tó ń lọ padà dé pẹ̀lú sí tó súnmọ́ kékeré ẹ̀ṣẹ̀ kí ni ó wúlò tó bá yá sí àtúntò ó jẹ́ pé nínú aburú tó wà láyé lónìí aburú tó wà láyé lónìí ọ̀gọ̀rọ̀ tí ẹ̀ tí ìgbà ti tí àta ẹ̀pà fún yín. á ọlọ́run gbogbo àwọn tí wọ́n gbà fọ́dọ̀ mi lẹ́lẹ́hà láàfà ẹ̀yin wọn ọlọ́run jọ̀dá mọ́sí àwa náà lẹ́ńtẹ́ nígbà tí a bá kú tán àwọn ọmọ owó bàálọ́mọ fi tí àwa wọ́n yàn wá sọ́ọ̀tì bóun ó ti jẹ́ tóun ó ti bóun ó ti fi yàgò dáadáa torí inú tó yẹ kó báyìí lẹ fún sùn lóṣù onígbé kó wọn dáwó kó wọn ara tíà kéésì wọn nìkan ló wúlò fún tó bẹ ti lé kú tọ́nà ò bá ti jẹ́ kó wọ́n ìdòkú sí àyè yóò mọ̀ pé láti wá ti wá tó lọ ìjọba ẹ̀dùn yóò mọ̀ kó bá àwọn ìjọba ti ń ta àbọ̀kọ́ bàbá kára níjọ́ kan àti ìdílé ni. kí ni ẹ̀rí wa tá a sọ pé Allah yẹ fún ẹ̀ mọ̀ ṣáà rí mọ̀ ní gẹ́gẹ́ mi sọ fún wa pé insha Allah gbogbo táwọn ọmọ wa gbọdọ̀ máa mú ẹ̀rí kọ̀ọ̀kan wájú náà bá a ṣe oní ẹ̀ní ká tún lọ sínú hadith Abdullahi ibn Mas'ud. hadith náà oní náà ní asbáàbù wájú rẹ̀ ṣùgbọ́n àmì lọ bí asbáàbù wájú. hadith Abdullahi ibn Mas'ud ó ní ànábì Muhammad sallallahu alaihi wa sallam sọ yí pé àmàlà bìlẹ̀ìlọ́n pọ̀rọ́ọ̀tù. Ànábì pàwọ́ aláṣẹ pé a gbọ́dọ̀ fi kankan nínú táǹpẹ̀ ní eegun eegun tí ń bẹ lára ẹran láìjẹ. Ẹ̀gbọ́n eegun tí ń bẹ lára ẹran láìjẹ. Ànábì pàwọ́ aláṣẹ pé a gbọ́dọ̀ ṣe kí a gbọ́dọ̀ fi inú ẹ̀dín kù lára wa. Wà wọ́n àti ẹran kú anabi wa dúró mẹ anaba muhammed sallallahu alayhi wa sallam in tó tọ̀tẹ̀lẹ̀ ní pé fa ìnáwó dáadú ìwádìí fún ìnáwó ìdí tí mo fi ní ẹ má lò ní pé èyí yẹn tẹ́ ẹ ní tí mo ní ẹ má lò ní dáadú ìwádìí fún ìnáwó toró oúnjẹ oúnjẹ táwọn kan náà máa ń jẹ nínú àwọn ìdájọ́ wọn bá ti sọ táwọn ẹ̀jẹ̀ ọlọ́run náà ń jẹ kàbáàm ìlú signifá ìpín eéfún àti jẹ ẹranko lára oúnjẹ tọ́lọ̀ ń ti fáwọn kan láti máa jẹ síjà àwọn ẹ̀dọ́ lónìí. gbogbo àwọn ìlànà fún ẹ̀ pé tọ́lọ̀ máa tún fi rọ ajá lọ́rùn ajá ló ń dèjì yóò pọ̀ eéfún. gáàmì ṣe é di àǹjẹ̀lú nìkan fún ìṣẹ̀ sáyẹ́ ajá náà àwọn yẹn ti àtàṣe pé àǹjẹ̀lú pọ̀ lára tiẹ̀ náà. ìyẹn ṣàfihàn pé eéfún òsì nínú tá a lè fi mú ẹ̀jẹ̀ kúrò nínú ara lára àwọn wọn ní tó bá jẹ́ pé eegun ànẹ́tìní kámọ́lù ìgbà ànẹ́tìní kámọ́lù ó tún wá sọ̀tún ilẹ̀ fún pé torí pé fa ilẹ̀ òkú dáàbò ìfọwọ́ ànẹ́tìní lẹ̀ sí torí fún jẹ táwọn ọmọ ìyá yín ọmọ ìjẹ kiri ọmọ ìjẹ kò wúlò fáwọn àmọ́ ṣùgbọ́n wúlò fáwọn kiri àǹjẹ̀ǹ kí àti bẹ́ńdè rẹ ìwé bàọ́lọ́jì ti bẹ́ńdè rẹ tó bẹ́ẹ̀ dọ́ọ̀nù tó bẹ́ẹ̀ dọ́ọ̀jà gbẹ kò wúlò fún ọmọ ṣùgbọ́n ó tún má fọ́ wúlò fún kí ni ẹlòmíràn níta ti níta ti mú ọ̀rọ̀ pé ìdábìlẹ̀ ẹ̀yìn wà ṣe kàdá. a ń yẹ fún náà lára tó tún jẹ́ májèmú ṣòro tó lè sìn jà ìtìjúmọ́ òní pé tábà fẹ́ lo òkúta òkúta tá a lò gbọdọ̀ bẹ̀ láti orí mẹ́ta àlùyọ̀ lórí méjì àlùyọ̀ láti orí mẹ́ta lọ sókè. kí ló dé hadithi èyí àwọn àlùkùn hadithi Salman hadithi Salman ló ṣàlàyé fún wa pé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó pa àwọn láṣẹ pé táà bá fẹ́ ṣe ìmọ̀ra táà fẹ́ ṣe ìmọ̀ra àwọn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti oṣù mẹ́ta even àti táwọn ẹlẹ́gbọ̀n àwọn sàhábà yẹn táwọn bá fẹ́ ṣe ìmọ̀ra abẹ̀rẹ̀ láti oṣù mẹ́ta ah, ẹlẹ́ẹ̀kẹrin ẹgbẹ́ ìdàgbàsọ òun náà ni pé kò gbọ́dọ̀ jẹ́ kò gbọ́dọ̀ jẹ́ kankan tó lè wúlò fọmọ ànábì ádà yàtọ̀ tó gbọ́dọ̀ ṣíà àbí ìkànnì tó lè wúlò pẹ̀lú òní ìfowópamọ́ ànábì ádà ìtàwọn ẹlòmíì bí ìfò lásọ asọ tí wọ́n kó ìfowópamọ́ àbẹ́kẹ̀sí tí ó lọ ní ìtò lè fi sọ́bẹ̀ pa àtàkùkọ́ra fi yẹ̀pẹ̀rẹ̀ àti dírẹ́sì sílẹ̀ lórí nítorí bó o bá mọ òjò mọ́ ó wúlò pẹ̀lú òjò torí pé tí wọ́n fẹ́ ti kó tí wọ́n ní kó ní oṣù ọmọ yìí ó wúlò fún kí ẹlòmíì náà láti lọ ní àná ẹmí ẹ̀ka pẹ̀lú òjò. jẹ̀mẹ́ ìbéèrè wa ti ṣẹlẹ̀ tó sáà lẹ́nu owó tíṣù lè bà. alùpàá wọn ti gbẹ́sí táàbà ló ti ta adò ewé kí ẹ ta sọra ọmọdé pín rẹ ni ẹni mẹlẹka rẹ ewé pín ọmọ fi ń bó sálẹ̀ pọtì ẹni bá lù rẹ lù ẹgbẹdọ náà rẹ kó yóò pọ̀ gan ok sáfẹ bá tẹ wá ń lo ewé pín gómìnà ń lo ewé pín ewé tí òtún ẹ̀ wá ṣe é lò fún iṣẹ́ gbèsè jáde lára wa kí ẹ̀ mọ́ ní máa náà a lè lu ewé àwọn ẹni máa wò pé ókè àwọn títí pépà kan ṣe ní ìsìn tó lè lè fi ewé náà àwọn àfa àkọ́kọ́ bẹ́ẹ̀ iṣẹ́ tí wọ́n ní kéwé wá ṣe kéjọ́ ìjọba kómi ń bẹ láàrin ẹgbẹ́ tá a bá ti ń bìtẹ́ kómi kò sọ fún omi wà lára kẹgbẹ́ ìgbòlẹ̀ wọn fi dáàlù bọ́ńdò orí kò nàná dáwọ́ rẹ̀ tó wà ńlẹ̀ dáàlù ìṣe iṣẹ́ tí ó ṣe náà ní tó wẹ́yà rẹ̀ tíṣù pépà ló lè fi ìwà rẹ̀ sí ìjà tá a bá ń tíṣù pépà lọ́wọ́ tá a rí ewé máa ń tó tó wà lórí mọ́ọ̀nì kò gbèrè ọwọ́ ẹ̀ nìkan tó gbèrò tíṣù pépà kó wá ní mọ́ọ̀nì rẹ̀ ṣe kí o lè àtàwọn ọkọ̀ kan tó lè máa jẹ wa lórí ọ̀rọ̀ ìsìnjá wọlé. ẹja wa fẹ́ fi ọ̀rọ̀ àlùyá àlùyá omi omi agbọ́nẹ̀ káàtó lọ sínú àwọn onílànà kí ló dé tí wọ́n ti sọ pé àlìyá tí wọ́n sọ pé àlìmọ́. Ṣé táwọn àbá àwọn ìlúra láìsí omi? Ṣùgbọ́n nínú èdè èdè àbáwọn ìjàmbá ti dáná àyùkú àwọn ọmọ akéwì fún èdè aláìsí ọ̀ǹkàndéjì náà. Àbẹ̀ àbílẹ̀ ń sọ pé wọ́tà. Ṣé táwọn àbá àbúrò aláìsí omi? ṣe àwọn èèyàn máa ń fáwọn àbá àgbà wọn máa ń sọ wọn pé ayẹ́gbẹ́dẹ̀ yóò standard tó láti lọ ìgbẹ́ pé èdèkè náà tó àràbìkì àràbìkì láǹfààní àti ọ̀rọ̀ ọkọ̀ yẹn ní ní ìṣèlú ọ̀rọ̀ ọkọ̀ yẹn yóò mọ̀ ìgbà yóò yà máa lo bóòtù lọ sí. dáná bá yẹ ẹ̀jẹ̀ ní wọ́n lo bóòtù òdúdó lóhùn. ìyẹn a síngúlà àlùyá oní ẹ̀rẹ̀ àlùmọ́ tí wọ́n mú wá látara mọ́wúhù nǹkan kan ló tún dé lóbi tó fi jẹ́ pé à ń sà padà sí ha náà ibi tá à ń lọ ń bẹ̀rù pé ṣẹ́rí ẹ́ òfin ẹ̀sìn ló jẹ́ kán fura láìsí àlùmọ́ ló fi kó wá wà ní dictionary ilẹ̀ lọ́wọ́ torí pé ẹ̀sìn gbà kó ní pín pé ẹ o. àtàwọn ẹ̀sìn máa ń tàkó mi pín yìí nígbà táwọn àbábọ̀ rẹ̀ tó kù àlìyá àfùsàmù àlìyá torí kó pín torí ẹ̀sìn. náà ọ̀rẹ́ wa ló ní pín tábà ń ká máa mú ní màgáàmù ìdìbò fún àní ní ẹjú lọ àní lọ bí dáhùn ìgbà kí mo mọ́dáàbù rẹ tó gbogbo kọ́kọ́ sí ẹ̀ lẹ́nu dára wa mọ́dáàbù náà mo wà ṣáàfẹ́ ẹ̀ wọ́n gbà kó ní fún sọ́nà lẹ́nu ẹgbẹ́ tó kọ́ mọ̀ nígbẹ́ mẹ́ta lánàá ń bọ̀ wọ́n gbà kó mi ọ̀nà mẹ́rin ló pé tọ́jú tọ́jú gẹ́rù lọ́kùn tọ́jú tọ́jú lọ́kùn tọ́jú tọ́jú ẹ̀rẹ́ ẹ̀jẹ̀ náà ìmọ̀ ṣáàfẹ́ ẹ̀ àwọn àbá ní wọ́n gbà kó ní pípọ́n náà lélẹ̀ ọ̀nà mẹ́ta tọ́yé kò tọ́yé ọ̀nẹ́jẹ̀. èdè oko ti nẹ́jà ti nẹ́jà ti ìmọ̀ ìṣàkó. ṣùgbọ́n lọ́dà àwọn ìṣòwò ìjọba ni pé alómi òkun gbọ́dọ̀ ní ẹbí lọ sí táìpù ọ̀pọ̀ tàbí àlàáfíà. ìdá ẹja pìọ́ ọwọ́ ọ̀sán. pé látọ̀ láti nu sẹ̀rí àgbo ǹgàgbẹ́ ń sè ọ̀nà méjì yẹn náà ni sẹ̀rí àgbà mú wa ọlọ́pàá ní ká sọ ọ́nà àrùn tó ń fún wa á ń zanná ní ẹ̀sánná máa ń ọ̀húrọ̀ ọlọ́run lómi dá ń sọ̀kalẹ̀ láti sánmọ̀ kò sí tó pí ọ̀tọ̀ wa á ń zanná ní ẹ̀sánná máa ń sọ̀húrọ̀ ìtò ń sọ̀kalẹ̀ láti sánmọ̀ yẹn o kò sí nǹkan mí ìbọn abúlé ẹ̀rí ẹ̀rí ẹ̀kejì tó sọ fún akọ́ni tó lè di ẹ̀gbẹ́ tó tún wá sọ fún akọ́ni omi èmi ìwà ìdí èkú sẹ̀gbẹ́ wọn náà rẹ̀ àdíjà Abu Sa'id al-Khudri táàmù ti Sa'd ibn Malik sọ̀hábà ti jẹ̀ mí hadithi rẹ̀ tá lè pè bírun gbogbo à bírun gbogbo à hadithi Sa'd ibn Abu Sa'd ibn táàmù ti Abu Sa'id ó lọ bá nípa bí ẹ̀ma tó lọ ó ń bèèrè nípa bí olùkọ́ ayé tẹ́ ẹ bá bàrà wọn lọ sí ìwé mọ̀ tó dé ta kó pẹ̀lú olùkọ́ ayé àti ìdílé ń bèèrè àti ìdílé olùkọ́ ayé ó ń lọ́wọ́ àti ànátìwá sọ rẹ̀ sí ìṣòro ṣe omi o kò sí tó lè sọ́jà ẹ̀sìn náà. فإن الله سبحانه láàrin rẹ̀ ti tìlú ṣe yìí àlejò ọkọ ló ìhú mẹ fàyínà náà tìlú láàrin rẹ̀ ti tìlú ṣe yìí omi igbó pure ni kò sí nǹkan míì tó tún lè wá tó lè tọ́ di ẹ̀gbin ẹ̀wà gbọ̀ ọ̀rọ̀ omi máa ń dá wàhálà lọ́dọ̀ àwọn àfa kéde tí wọ́n kàdé sọ fẹ́rẹ́ tó ti kò mẹ́ kí lọ́ọ̀nà tó lé tó fi ń dá wàhálà lẹ̀ nìkan àwọn àdìsí kan wà tó ń padà jẹ́ ní kó fẹ́ máa ta fúra wọn tí ti dì tí ó takora wọn fún àwọn táwa jẹ tọ́ níbùdó ẹ̀sìn ní ilẹ̀ ẹ̀kọ́ mẹ́rin bí àdìsí mẹ́rin márùn sọ fún wa ká lọ ṣe lórí tá a bá ti omi kò sí ibi tá a dé yẹn kò sí ibi tá a dé a bá ti kí ló dé ní fẹ́ lórí ọ̀rọ̀ torí pé àdéhùn sáà nẹ́bí sọ̀rọ̀ àbíkọ táìsọ̀ fún ọjà yìí ànágbà pé àdìmọ́ àbùkù láàrin náà títí rú ṣe omi yìí tó mẹ́nu ní ìdákọ̀ òfin ṣẹ́gẹ́rì kò lè tọ́jú ẹ̀jẹ̀ ajẹ́ pé kò sí tó lè wọ́ papọ̀ mọ́ mi ẹ̀ kò bá jẹ́ tọ̀ kó jẹ́ pẹ̀lú kò lè ṣẹ́gẹ́rì kò lè rẹ̀ kí ló dé àkókò bá jẹ́ tọ̀ pé àkókò bá jẹ́ páàkì obìnrin onígbà àdìsí ni a sọ pé àdìsí bí irun bùbọ́ra kí ni wọ́n pè ní bí irun bùbọ́ra nígbà yìí kò á bàbá tó tó béèrè òun náà ni pé odò tí wọ́n máa ń ju òkú ajá òkú ẹran ìgbẹ́ páàkì oríṣiríṣi tẹ́ máa ń jù sí àwọn pábà tí wọ́n ń lo omi yẹn fún purification ó wà lọ́bẹ̀ lọ́wọ́ àgbẹ̀ àdúgbò lọ́bẹ̀ à ìnẹ̀nà láàyè kí ànábì jọ fi ànábì jọ pé ìtòfẹ́ omi tí wọ́n ń lò yẹn ká máa ṣe kí ni ká máa lò lọ gbogbo tí wọ́n ń jùlù rẹ̀ yẹn kò ṣe kí ni kò sọ́dẹ̀ jù. ṣèpèjì tá a ṣèjú rẹ pé odò gáàsì ìyẹn lè dé rẹ̀ kó tóbi rẹ̀ kó ṣe kí ni ó ṣàlùwàlà àbí arábìnrin kò bọ́ àyè rẹ̀ pẹ̀tẹ́rẹ́ àti tìǹbù ẹ ti wà ládìí ẹ̀yìn. àdìsẹ́lẹ̀ ẹ̀jẹ̀ àdìsẹ́ kúlà ìgbà táyì. bí ẹ bá ti gbọ́ kẹjọ máa ń tuntun fún ọkọ̀ lòkùn làtẹ́yìn ẹlòmí ìjọba máa ń tún pé kúlà kúlà. àwọn àbá tó ṣe rìsẹ́ẹ̀tì ló pé sáfẹ́ lòkùn làtẹ́yìn wọ́n tún wá fi kí ẹ lè ṣe fún wọn rẹ̀ àwọn kan pè ní kẹ́ẹ́ ọlọ́kùn làtẹ́yìn kí n tó lè gba five hundred kó five hundred mọ́nà kí náà pè mọ́nà àbá nínú dáadáa tó ń wá ìṣẹ̀lẹ̀ tó jọ ní ilẹ̀ Yorùbá tó lè gba five hundred mọ́nà ìyá ìmọ̀ pẹ̀lú tó là dé yìí torí bá anábì sọ pé ló ṣáájú ìdíyẹ anábì ní ohun tó bẹ ti lè wọ́ọ̀tì tó là dé yìí ó wọ́ọ̀tì ìtọ́ba omi yẹn kò ní tó lè lọ́rùn tí ó jẹ jù ìgbé tó bẹ́ẹ̀ lè kéré sí tó bẹ́ẹ̀ lè kéré sí tí nǹkan bá rọ́ọ̀lù yóò ṣe kéde yóò jẹ jù tẹ̀wá nípa ti sì dé ìta àtọ̀tán àti tàbúta ayélujára tó bí wọ́n ní wọ́n ṣiṣẹ́ kankan nígbà mi wọ́n bá kankan kan yàtọ̀ ẹ bá fẹ́ gbọ́dọ̀ ìyá o gbọ́dọ̀ bí àdéhùn lè dìé fún ọkọ̀ fún mi ó ní àdìsí kan àdìsí dọ̀yì àdìsí dọ̀yì mo sọ fún wa pé àwọn náà ò torí pé sábàbọ̀rọ̀ títì àwọn nǹkanúwà tàbí wọ́n gbé fún wa nínú ọ̀rọ̀ títì tí a fẹ́ ń ṣẹ́gbẹ́ wa fún wa yẹn ẹlòmíì ni òkú ti ń ṣe àbá àti ọmọ ní ọmọ ìlú ń ṣe lọ́mọdé àti ìṣe ní ìgbà ní ṣe tó jẹ́ pé nǹkan fi ṣe kó wọn ò ní àdìsí ètò bá dì wọ́n lò mẹ́rin wa àdìsí láàyò ìta àdìsí nínú ọ̀dà tó máa ń mẹ́rin wa ẹ gbọ́dọ̀ fi àdìsí yẹn mẹ́rin wa kẹwàá máa fi ṣẹlẹ̀ nígbà tí wọ́n ti láti fi ìjọba ta àdìsí wẹ̀ yìí yípe láwùjọ wàhálì tí wọ́n mọ̀ tó máa tó kí nǹkan mẹ́ta ní òsọ omi rẹ̀ òórùn rẹ̀ ìtọ́wò rẹ̀ kọ́lọ̀dì àdìsí. Hadith ni a

àwa bá black láìlọ olùtẹ̀yìn ẹ̀ ẹgbẹ́ mẹ́díkù àtẹ̀jẹ̀ lẹ̀ ẹ̀yẹ́ kò kọ́ náírà lẹ́nu tó kọ́ náírà ẹ̀jẹ̀ àwọn tí ìṣẹ̀lẹ̀ àtẹ̀jẹ̀ tó ṣe é dàgbàlá tó ti dẹ̀gbẹ́ àyè ìṣẹ̀jẹ̀ tẹ́kìnì àbẹ́nu kọ́ tọ́lá àti ìṣẹ̀lẹ̀ gbọ́gbọ́n tẹ́kìnì àbẹ́nu kọ́ ẹ sọ̀rọ̀ abẹ́ni iṣẹ́ òṣèwé ẹ́ ẹ́ kí n tún bẹ̀rẹ̀ àdéhùn àgbà tẹ́sánù ọ̀tí àwọn abalẹ́rọ̀rù tá a ti tò nígbẹ̀rù abánúẹ̀ ó ti jókòó sálẹ̀ a ti ti débò àbùjínú àjà àwọn àà kìnìún rẹ̀ sáà sábà bá fẹ́. sẹ́gbìn ni omi yẹn àbí kí n sẹ́gbìn pẹ̀lú àbúrò àti kàlọ́. ẹni náà sọ pé àgbà àgbàdo ìlọ àgbàdo bẹ́ẹ̀ ta yìí five hundred yìí mẹ́rin ẹ̀ nígbà ó kù ó kù gan òjò rọ̀ sí. náà ṣé ìjà rẹ̀ sẹ́yìn jẹ̀ mọ́ gbàǹgbà dáadáa omi yẹn ṣẹ̀ gbé. ó gbà tó fẹ́ fún mi. ní ẹ̀jẹ̀ omi ẹ̀ ká láti ló ti pọ̀ nǹkan tó la ń gbọ́. ok. Ọlọ́run fún ẹ̀yẹ ilé ìgbà yìí. A sọ ìkọ̀ díẹ̀, a dàrú omi, bẹ́ẹ̀ wà Eh? <laughs> omi inú àgbà ètò ìta kí mọ́ o lọ wá mi ẹ̀sùn àìní ìtẹ́ <laughs> ìtàgbàlá <laughs> àwọn ọmọ àti ìmọ̀mọ̀ rẹ̀ ẹ̀yin yóò ṣàlù ọ̀la òkùnjẹ́ ọrụ rẹ̀ òkùnjẹ́ ìdí sí ẹ̀yin ọ̀rùn àbá ìgbà ọ̀la yín pọ̀. àbọ̀bá ti sànàbí ìṣọ̀kọ́ ẹ̀yìn ìṣẹ̀yìn rẹ̀ sẹ́yìn àbá tá a gbọ́dọ̀ lọ sọ́ọ̀dì dáadáa wọ́n àdá fẹ́ gbọ́ ọ̀rọ̀ pàtiwà olùgbé dáadáa ní ìṣẹ̀lẹ̀ onáà ní hadith tí mo rọ́kọ́ kà hadith lábára tó pọ̀ sí náírà mọ́sálásí táàgì ní wọ́n gba omi yìí àwọn àbá àwọn tó twenty five ṣe omi kódà àwọn máa ń gbọ́dọ̀ kẹ́ńtà dáná tó yọ lórí ìṣòro yomi tí wọ́n dà sí ẹ̀gbìn yẹn wọ́n máa fi justify nǹkan yìí lórí bí ó ti jẹ́ ẹ̀sìn àfi kí n ṣe ẹ̀sìn. náà náírà mi ìrẹ́kùn ló wá dé níbi ọ̀rọ̀ mi. àyẹ̀dì níta abájú ní àdìsá àbúrẹ́rà lọ́lá àyẹ̀sìn kí ló ní ká wọ́pọ̀ ṣe ká fọ ọwọ́ wa nítorí kí ni àmọ́ ẹ̀gbẹ́ tá a ti fi ọwọ́ kú. náà àdìsí tí mo sọ àìsíláwáwá yẹn ó ní bá àbá mi ti tẹ̀lé bí ọ̀rọ̀ rẹ̀ sómi ti ẹ̀gbin àbí òjì ẹ̀gbin. ètò wa ti pàpà bá lulẹ̀ wọn ní àdìsí pé ajá ajá tẹnu bọ omi pé tí ajá bá tẹnu bọ ìgbà àbútẹ̀ wá tẹnu bọ omi táà kò ní tẹ́kùn tẹ́lẹ̀kọ́ ni pé omi ò di ẹ̀sìn ẹ̀yin tẹ́lẹ̀ omi ò di ẹ̀sìn ajá wa tẹnu bomi omi díẹ̀ bẹ́ẹ̀ lórí ìgbà tiẹ̀ lọ tẹ́kùn àgbàlá àgbẹ̀lẹ́dẹ̀ tẹ́kùn àgbàlá tẹ̀mí láàyè náà títí mi ṣe yìí. Irú ìgbé aládùúgbò náà <laughs> wà báyìí. <laughs> ìgbẹ́ yín kọ́ tẹ́ tó dùn lórí tí wàá fi ṣe ẹ̀yin tó jáde lára rẹ̀ kọ́ ìtọ́ ajá ń kọ́ ká kú ara táwọn afáàtì nwa ń ṣe fún tó bá fi fún wa ń gbé òun pé ká ká máa fi ti ọ̀rọ̀ àdìsí náà máa mú ó fi hàn fẹ́ fún mi láti fọ́ǹtì mi ní ọjọ́ mẹ́jọ. jẹ̀mọ́ ajá ẹlẹ́dẹ̀ ká máa tẹ̀lé ogun mi nítorí pé abirí àdìsí òun abirí àyàfọ́ àdúró mi pé ṣèǹzì ẹlẹ́dẹ̀ tó pè ní kéde nẹ́ẹ̀sì tó pè lẹ́sì nígbà tá a ti rí àyàfọ́ àdúró mi pé ṣèǹzì lẹ́sì ẹni òun ti. ẹlẹ́dẹ̀ bá tẹnu obìnrin náà ṣe kí ni ó di ẹ̀gbin. èyí tẹ́ mọ̀ tó kí èèmọ̀ tó tẹ̀lé tẹ́ ilẹ̀ tún nílẹ̀ ní pẹ́kẹ́lẹ́ tó tẹ̀ sí àdáni. àdéhìí ló àti láhùn tó lọ án àbí ṣé lọ́dọ̀ àbò ó bẹ́ẹ̀ lọ́wọ́ ọ̀gbìn omi ń sàn táwọn ẹranko ìmọ̀ sáà lè fún mi yẹn sáà lè lò ànábì lè nyà. sàgbàdì n tún sọ àdìsí abdullahi fún ọmọ ana àbí láti bàbá rẹ ó ní ọmọ bẹ́ẹ̀ wà lọ́dọ̀ àyè tó lọ ìlú omi sàn táwọn ẹranko kan wá ẹranko lọ. ó ní wà tìmá adáranfọ àbíjà náà àwọn ẹ̀kọ́ náà lè gbọ́n ti lé òkú akájẹ tí wọ́n máa ń sọ̀kalẹ̀ tí wọ́n wà mú mi ń bẹ̀ wọ́n ti bá ti wọn lọ ẹkùn náà máa fi tí ó mú mi yóò mú mi yóò bá tiẹ̀ lọ abẹ́ẹ̀kọ́ ajá anúgbó náà wà ó sì wọn wà wọ́n lè pe wọ́n mú mi ó bá ti wọn lọ sómi ẹ̀dá alẹ́ lò alẹ́ bì ní náà tẹ̀sán àwọn àdìsẹ́ jẹ́lé lójú àdá abẹ́mọ̀ nǹkan omi tẹ̀mẹ́ ti à tí èsè gbá àbá àjọpọ̀ mẹ́rin ti láyéláyé làlá rọ́gbọ̀rọ̀ ọ̀gbà àwọn ẹgbẹ́ ìfọ́tẹ̀ mẹ́ta nǹkan ní ẹgbẹ́ tẹ́tí ògbà àti ìdíjà lọ ẹ̀wọ̀n wà láti àwọn àtọ́wọ̀ àwọn ìṣèlú ìmọ̀ ẹ̀yẹ ẹgbẹ́ ẹnì tó bá àbẹ́ ọ̀sán rẹ̀ kí ní ní kò yí sí ìdí bí o tẹ́tí bá rẹ̀ gbọ́nù kò yí sí o kó tó máa mú bí kó tó tẹ́ papọ̀ kò yí sí o náà jẹ̀mẹ́ ẹ̀jẹ̀ ìpín iṣẹ́ díẹ̀ ṣe ó ní pé ajá àtẹlẹ́dẹ̀ àwọn kọ́kọ́ pé yóò tóbi tó bá tẹnu bọ̀ pé òkú sínú àdìsí yẹn ṣùgbọ́n ẹ̀yìnrù tá a mọ̀ sí olóńgbò ṣàkóbílẹ̀ gbà á nìyẹn wa títí lóńgbò bá wà tẹnu bọ̀ sómi ẹ̀ bá máa ń tún lóńgbò lóde sómi ẹ̀ dáàbò tẹkumẹtẹmátì tí wọn bá mi sùn àdìsí Abdullahi bin Umar asọ̀fẹ́ àdéjọ omísẹ́lẹ́dẹ́ àtàlẹ́bà tẹ̀lé olóńgbò tí àbọ̀lọ̀ jẹ́ abájẹ́jẹ́ ṣùgbọ́n àdéjẹ́ àdéjẹ́ àdéjẹ́ ó máa tẹ̀lé omi gbogbo àmọ́ ń tẹ̀lé wọlé sáàdé tó ní ẹ̀ka lù wàlá. ẹnlẹ́ ìlú wa ò pé ní yóò bá tẹ̀lé ní yóò bá ẹ̀ka dàrú o. ẹlọ́ṣẹ̀ ìwáyà tani ìwáyà àti ìjẹta táwọn ọ̀rọ̀ yà sí ẹ̀dá sí ìṣá. alùpùpù ìtafẹ́ ló pẹ̀lú pé alẹ́lẹ́ ti hírù ṣùgbọ́n gbogbo àwọn ẹranko bá jẹ́ ìgbà àlejò. Omi ẹgbẹ́ tuntun ló ń dàrú fún ọdún bá wọ̀ fún mi. dákúkú jọ wọn àti màmá àwọn àtẹ́tẹ́fà àti ọ̀dọ̀ sódì lọ́nà yìí. المستعمل المستعمل الماء المستعمل في الطهارة omi wo la wá ní wọn ti ṣe mọ́ra tómi tá a fi wẹ̀sì tá a fi wẹ̀sì nígbà tá a wẹ̀sì tá a lè fi kàlùwọ́lá. omi tá a fi wẹ̀ nígbà tá a ṣàlùwà tá a wẹ̀ tó tá a lè fi ṣàlùwà la. màá ní wọ́n fẹ́ lọ́ọ̀sì ló ń lò ó. wọ́n ti kó máa ń da ti bọ́ọ̀sì ní omi yẹn o. mo ti ń rọ létí omi tó ń lò ó ọ̀dà ti bọ́ọ̀sì tí ó kò rọ́bà ní máa ń la gbogbo dájú ọwọ́ awẹ́ tà ní. Okay. ẹ̀dín tí mo mi wà obì tí ń ṣe jẹ́nẹ́bà obì tí ó ń ṣe àìbọ̀ ó o ó bẹ̀ lọ́lé ìwé oṣù rẹ̀ oṣù rẹ̀ bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ ṣàlùwàlà ọ̀rọ̀ adáàbí kiri kílẹ̀ ìlú ẹ̀hẹ́. ọ̀rọ̀ fábùlù mọ́ ẹ̀lẹ́dọ̀ yẹn omi tó bá tẹ́kù ẹ má sọ àdìsọ àwọn ìdúró ọ̀rọ̀ ní ọrụ tẹ́tù ọ̀rọ̀ jẹ́ ọrụ ọkọ̀ tó máa ọrụ dúró ọ̀rọ̀ jẹ́ ọrụ Ìjú jẹ́ kí máa jogun kí ìlú pé ká máa ta kí ìta wa sọ. Bẹ́ẹ̀ bá kà máa sọ̀rọ̀ Ìjẹ́ ń bẹnu mo. ní ìtọ́ra péjọ yìí kò kò jù fabrication àti ọ̀tọ̀ mi ló wà ní ìdúgbò rẹ̀ kí ìṣèlú àti ìdúgbò mọ̀rọ̀ mi. náà omi tẹ bá ti ń da dìtọ́ọ̀tì tẹ máa ń da ogun ẹ̀ tí omi ẹ bá ṣẹ́kù ẹ̀ nílò láti ṣe àlùwàlà. ṣùgbọ́n lẹ́yìn èyí tọ́mì pẹ̀lú àwọn sàárò tó ń lẹ̀ ẹ̀dí ìṣèlú wa gẹ́gẹ́ àdéhùn ìmúna àti gbogbo ẹ̀bá dání ọdún mọ́ anẹ́lì ti fẹ́ ṣàlù ààrẹ tí anẹ́lì wa fẹ́ dúró tí àwọn ìyàwó rẹ̀ lò lọ́nà àwọn ìyàwó rẹ̀ lò tí àwọn ọ̀gá ìránṣẹ́ ọlọ́wọ́ mi fẹ́ bẹ́ẹ̀ lò yẹ mo máa ti lo mo sì ní jẹ́nẹ́bà anẹ́lì òní pé tànàbí bá ń sàlù àlà lọ́wọ́ àwọn sábà máa ń gbóhùn gbogbo bí tànàbí bá ń lòdì àwọn bẹ́ẹ̀ rù. àwọn àmọ́ wa sọ pé kò ní bẹ́ẹ̀ bá máa ṣe àgbàlá tóbi òní máa ṣẹ́dá sí máa ṣe àbí nínú ìgbà tí wọ́n máa ń lò gbà náà. náà ìyẹn máa ń mú nǹkan ní ìwà nínú péré pé ó kù àwọn ìyá wa máa ń ṣe àgbàlá tó máa ń ṣẹ́dá sí àwọn tó máa ń láì wọ́n ní kọ́ba balẹ̀ ọ̀dà mú. sọ́yẹ́ o wọ́n wá tàbí ọ̀dà fún un wọ́n wá gbé ike omi ike ráńtì wọ́n gbé ta ọmọ ìrìn ìdánù èyí báwo kó mi òjò ní lójú òjò tẹ̀rọ ẹ bá dà ní àjò ẹ ti tàbí ọ̀dà àwọn náà ti ti tàbí ọ̀dà tá a lábọ̀ àjẹ́ni sínú ìtọ́ omi àlùwàlà wọ́n bá lọ àwọn tó sínú ike ráńtì.

torí ọjọ́ tó ti tẹ̀lé dáhùn ti dànù dúró yìí ìdá ti dànù dúró yìí. jẹ̀mẹ́ kálíbà tó pé táàbà ti rí ọ̀rọ̀ òru kájọ mi dáadáa táwọn tó bá ń ṣe àgbàdá àbá ń ṣe àwọn ẹ̀jẹ̀ kan tó ń bá ara rẹ lórí ó súnmọ́ kọ́lọ́mù ẹ̀fẹ́ bá ṣàṣeyàn. kọ́lọ́mù ẹ̀fẹ́ bá ṣàṣeyàn. irú omi táwọn tó ń ṣàlàyé àwọn ti ta dàlú àti òkú.

gari dà nínú omi ó mú kọ́lọ̀ mi wà àbí ẹ̀rọ kí gàrí máa ń jẹ́ǹdì kọ́lọ̀ mi àwọn sùn yẹ kó mọ àwọn ọmọ sùn nàìjíríà dáadáa àwọn ọmọ ó mọ gàrí máa ń jẹ́ǹdì abá ẹ̀yìn ọmọ òkè mẹ́yìn tẹ̀mú gan máa ń jẹ́ǹdì ṣe ẹ̀kọ́ oúnjẹ tí à ń jẹ lèyí. tá a wá lálù àlàfo tó a ti ṣe ń jì kọ́lọ́ jù pẹ̀lú tá bá dídẹ́ tẹ̀lé tá a lálù àlàfo. àwọn masáìlì tó wáyé ká yanjú nù insha Allah ọdúnrún ọdún náà láti ojú ìjọ yẹn títà bá bẹ̀rẹ̀ sí inú ọ̀hárọ̀ tó lẹ́yà dẹ́sẹ̀ tá a mọ̀ sí àlùwàlà ìtaàbù kírun àti gíṣù ibẹ̀ láti wá bẹ̀rẹ̀ ní ọdún mẹ́jọ nǹkan ní ọ̀sán ní ọ̀sán kìí yá kọ́ ọ̀bà ìjọba tó ń ṣe àlékún ìlú fún wa ó yẹ kí tó ti sọ wà ju ọjọ́ mẹ́jọ lọ ó wá jẹ́ pé lórí dáadáa ni a tẹ̀lé lórí kó mọ̀tẹ̀lé lórí àgbò láṣẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó wẹ̀ka ní ìlàjìlá subhanahu wa ta'ala ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk any bẹ́ẹ̀ ẹlẹ́bi ṣàlùwàlà in tó jọ in tá a sọ̀rọ̀ ń pa fọ́tìlì mọ́ tá a sọ̀rọ̀ ń pa kó omi tí wọ́n bá fi wẹ̀ tá a lè fi ṣe àlùwàlà ìbéèrè tá a bá ìbéèrè mi rántí ìyàrá kan àwọn tábà máa ń ní púùlù lé dáadáa tábà ní sí ní lé àbá máa ń ná tí púùlù bá wà dáadáa kì í ṣe àrọ́ọ̀mù ó kẹ́ pé ilẹ̀ Nàìjíríà bí gbúdẹ̀ tó gbogbo ọgọ́rùn-ún dé mi wà ń bá ní àràmù fún gbẹgbẹrọ fún ìwà ìlú ké gbogbo ẹgbẹ́ o láwọn ilé kan bẹ ní ọ̀rọ̀ dúró ẹkún wọn ṣe personal private school sí ìbáàjì tó ti ń yìí náà ní fúlù gbogbo artificial ìlú dẹgbẹ àràmù díẹ̀ náà fún ìkọkọkan tí wọn ti lẹ sómi inú fúlù yẹn sáré sáré ẹ báwọn kan ti wẹ nú ẹ àwọn yóò tó tọ ọbẹ àwọn yóò máa ah, yẹn máa ń tọ ní fúlù àtẹgbẹtọ ní aláwọn yẹn tẹ ní òtítọ́ ìtọ́mọ̀ ní àwọn tó fìyàn lára bí wọ́n ti ẹ̀fọ́ wọ́n nígbà tó fi wà lónìí. àwọn èèyàn máa ń tọ̀ sínú ikú ìyẹn tó ké ẹ̀sùn báyà wọn tó àwọn èèyàn tó ń yàgẹ̀. Ah, wà lọ́ọ̀ àwọn afẹ́ mọ̀ pé torí pé táwọn aṣọ yìí màlúù tó máa ṣe pé ọ̀rọ̀ àwọn ọ̀dọ́. táwọn àwọn èèyàn yàgẹ̀ sínú ikú yóò tún sọ́ọ̀jì. jẹ́jẹ́ gbogbo ìdáná máa ń lọ

لا ينجسه شيء نعم جزاكم الله خيرا وانا حديث يا عبد السعيد يقول انت موات مستعد المال تعرف الذي نفع تعرف يدير بضاعه torí pé full of contention bẹ̀rẹ̀ sí i òní bí ibùdó ààrẹ tá a bá ti gbọ́n tán pé bí ibùdó ààrẹ tá a ti máa dábòrò wá sí àdìsí á sì tẹ̀lé ọdún yẹn bí. a ti mọ̀ tó sọ pé àdìmọ́ láàyè rẹ̀ ti ṣe náà yẹn ló gbé kiri yẹn but àdìmọ́ pé àdìmọ́ láàyè rẹ̀ ti ṣe kí kankan ló di kíso àbáyọ̀ lọ béèrè táyọ̀ ti múrí rẹ́spọ̀nsì yẹn wá bí ibùdó àwárẹ̀ pẹ̀lú báwọn afáàṣe ṣàlàyé tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ irú gbogbo omi tí ń sàn ní. ṣé ó yé báwọn wọn máa ń ju ẹnìkómi gáàjì tàtà tó gbé ẹni wọn ń sùn. látòkè olùkà lórí náà wà lórí kọjá wọn ní àyè tó lọ yóò ti lọ sí ọ̀nà aláṣẹ tá à ń lọ báwọn. irú gbogbo ààrẹ ṣùgbọ́n aláàbí ìtù sánábì sọ fún wa pé ká má máa tọ̀ sínú omi tó bá dáná kú oyè báyìí kí ló dé náà fi dá mọ́tò ọ̀bẹ ayé ti tabátọ̀ fún mi tó dára dùn sẹ́yìn àbàtà náà yanjú ọ̀rọ̀ òbí sẹ́yìn ti láti tìmí tí ó sì mọ fún yín gbólé sẹ́kún bá sọ fún mi rẹ kó o ní bẹ́ẹ̀ gbé tó ti báyìí sẹ́yìn omi tó dára dùn ni aláàdì tòní kẹ́ mọ́tò sí omi tó dára dùn torí pé nínú omi tó dára dùn tẹ́ bá tọ̀ sí ànábì fún yín wọ́n ni kò mi yóò ṣe kí ni yóò dẹ̀ gbé oyè báyìí àpẹẹrẹ píṣà ti mẹ́rin omi ti ń lọ sísàn omi tó máa ń rìn sí ìjà ara rẹ̀ ní Thank you náà nǹkan tí wọ́n sọ pé ẹ̀mí yẹ kí nìlé lórí wọ́n tọ̀ sí wọn ò tọ̀ sínú omi fúlù ẹ̀mí ṣe yẹ kí nìlé lórí. àbẹ́ ọ̀tọ̀ mi omi tó dára fún tẹ́ẹ̀rí náà ẹ̀mí ṣe yẹ kí nìlé wọ́n tọ̀ sí wọn ò tọ̀ sí. ṣùgbọ́n ìtẹ́ bá ti dámọ̀ dájú pé ẹ̀kú bá wà ń bẹ̀ òun lẹ̀ ní ìlú èyí bá dámọ̀ dájú ẹ̀ẹ́sì. ṣùgbọ́n nínú tí ọlọ́run ti mú dẹ́kun àwọn kò síbi kò sí táàbù ní ìtẹ̀lé wọ́n máa ń chéjì dáadáa ní wọ́n kọ́ ẹ̀ kú wọ́n ti ń bí láti wọ̀ lọ́wọ́ àyẹ̀ mo fún mi lọ́gọ́dà rẹ̀ báyìí. Níjẹ̀jọ́, àtọ̀pẹ́tẹ̀yìn bá ń kírun lọ́wọ́ ẹranko kan ò kọjá ni yìí tajà o káwọn yẹn o láti fún àwọn ẹranko tẹ sábà máa ń gbé kójá kọjá tó kàn yàgbé gbé rẹ wá tó kó sí aláàánú fún àbí tọ̀ rẹ ti ń tọ̀ kó ń ta sí wa la dáàtò táìsì wà ìtọ̀ tó ń fọ́n táwọn àdúgbò mi gan omi kan fọ́n sí wa la a ní pé ìrún táǹkì lọ́wọ́ yẹn ṣáàjà ni àbá kọ̀ǹtínú náà níta fi dáhùn jọ yẹn ni pé a kọ̀ǹtínú.

wà láwọn èèyàn fún òde ẹran ẹyẹ àṣà ìbọyọ yẹ àṣà tó bá pọ̀ fún ìyá náà òótọ́ ni ẹyẹ àjà àjà ò tẹ́rí ètò àjà àjà bá mọ̀ láàkọ́ lọ àtọ̀rọ̀ pẹ̀ ẹyẹ lé àgbo pé àwọn ọmọdé tàbí tàbí kí o pè é kò ìṣẹ̀lẹ̀ ìbá ṣe àṣà àwọn àìsí lọ́sí kírun láwọn olùgbò àìsí náà ọlọ́run kò fún wa lọ́wọ́ ẹ̀jẹ̀ ẹ̀ mọ̀ fi dẹ́ fọ́rọ̀mù sí questions mi. Now, àwọn ọlọ́run ṣe pé ẹjọ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ onígbìyànjú ẹ̀sìn ni mímọ ẹ ẹ ẹ pè sàwọn ẹ̀sìn. ó yẹ kẹ́ ṣàlẹ́jì àwọn àbá àtàwọn àtàwọn àbá yìí nígbà mọ́ ni. a lè wọ́n ní bí kò jì wọ́n ní hadithi ìta máa ń sọ pé lọ́wọ́ ẹ̀sìn ni lánàá fi sọ pé kì í ṣe ìfẹ́ àwọn àlàkọ́ ibùn ṣé ìdílé ọkọ̀ yìí máa jẹun wọ́n lo sáà lè tẹ̀lé sí page láti lè dìskọ́sì hadithi Abu Sa'id al-Khudri èyí ti yára wa mẹ jíjù mọ́jà bá àwọn ìgbà tó jẹ́ tọ̀ yìí àti hadithi kùtà lẹ́yìn wọ́n lè fi tún kéde láti dìskọ́sì. nínú sàbí ìgbìmọ̀ sẹ́yìn gba àwọn àtúnyẹ kí wọ́n sàn pẹ́pẹ́lẹ́. wọ́n á ní kí lóye tẹ́ fáwọn ọ̀rọ̀ àwọn àfa ìjẹ́ gbẹ́lẹ́ rẹ̀ kí ni mo kálá náà mo tún kà sí lọ́wọ́ ìdókà mẹ́rin rẹ̀. kí ni làkìtì kì í àkọ́kọ́ òkúra ó tura yìí lálàrí tó kà wàdà ó tura yìí. ṣùgbọ́n tá a sọ ni pé ibi tí lálàrí rẹ ti lè wúlò bíi mítìnì àwọn olóbìn ilé àwọn àwọn nẹ́ẹ̀sì tẹ̀rẹ̀ ìkìnnà wọ́n wá sọ pé láwọn ìwú kìíní kan rí ìwú àwọn àbá tí wọ́n sọ pé láwọn ìwú rí ìwú pé tí wọ́n fi ń lo àdìsí àdìkú jà kì í ṣe fáwọn àbá tí ò mọ kí olóòlù àwọn tẹ́sán yìí dáadáa náà wọ́n lọ́ọ̀nù ṣùgbọ́n ṣùgbọ́n ṣe rí àwọn tó fẹ́ pé olùmọ̀ hadithi wọ́n bá kọ́ gbọ́ yé sáájú kan tó máa dá sọ̀rọ̀ òsìkì wọ́n máa ń ṣiṣẹ́ ibi tí wọ́n bá rí ló jẹ́ pé àwọn ẹ̀rọ òfin kéré sí ṣe pé tí agbánisíwájú wà láyé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó wà láyé ìgbà tó wà láyé ló ti kú aláwọ̀ àbá àbẹ́gbọ́n pẹ̀lú àwọn ní sùn ní lónìí tí wọ́n máa ń kàríkẹ́ tó pé àìfẹ́ tó mọ̀ pé yóò máa sọ fún pé ẹ̀wò ètí ni yóò máa sọ fún dáǹdé gan-an dọ̀yìn ìgbà ẹ̀wò ẹ má ti máa ń kọ́ ti dọ̀yìn ìgbà fún gbòó tó mọ̀ pé àfáà kan mo fún mo sọ̀rọ̀ rẹ̀ fún yín fẹ́sẹ̀ dé láti Egypt bí tẹ̀ gbogbo àwọn àfáà ti máa ń lọ Egypt yẹn lọ wù wọn nítorí tí ninety percent ninety mo dábàá bí ninety nine percent wọ́n mọ̀ Kùránì ká wọ́n ti mọ̀ lárọ́ wa sọ yòókù olóòtú ẹ̀ sí wọn. àyẹ̀fẹ́ tó bá kú òní Egypt tó tún wá gba ọ̀dọ́dọ́ lọ kéwù àbí lu kìkì yìí ṣùgbọ́n bọ̀rọ̀ àbá àtẹwájú wa lórí bí nẹ́ẹ̀mẹ̀tẹ̀ yóò mọ kùránì yóò ti màrà bí ìṣòro ẹnu pátápátá dáadáa ṣùgbọ́n bí ọ̀rọ̀ ẹ̀sìn ah! àti àlùmáyé àlùfíkì àkìdá àkìdá tó jìnà olóòtú onídàbà ń yà olóòtú fìdí. tí bá ti fẹ́ sọ̀rọ̀ ládùúgbò tí bá ti fẹ́ mọ àbá àníyàn mọ̀ sọ̀rọ̀ ń pa àdìsí mi ó yẹ kí wọ́n mẹ́rin wọn ní àbá aládìsí àdúgbò wa rèé tẹ̀sí wọ́n ti máa bá ti máa ń sọ̀yàn lẹ́nu tẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ mọ́. ó ní pé ọ̀rọ̀ yẹn àwọn òlàmọ́ tí wọ́n lò pẹ̀lú gbìyànjú wọn ni wọ́n fi lò. a níbi táàbù máa padà sí náà táàbù máa mọ̀ yìí pé omi ti dẹ̀gbí ara àwọn àdìsí tá a ti ní kẹ́ ló ti lè tẹ̀sí lórí yẹn. ìbẹ̀ nú ẹ̀ tẹ́ mọ̀ pé látara tẹ̀sí ẹ̀ kómi ṣe kí ni kómi ti dẹ̀gbí based on diabetes ẹ lọ sí ìṣẹ́jì lórí báyìí iṣẹ́ àlàkàtì olówó fún ọ lọ ẹ ìfẹ́ láìsí lórí kẹ ló máa ṣe ìṣẹ́jì láyé ẹ lọ sí ẹ má bá wọn àbáwọn nìkan wà là náà kílẹ̀ lẹ́ẹ̀kejì kílẹ̀ bẹ́ẹ̀ sọ àbá ìtúbí rèé lẹ́ẹ̀kejì náà inṣàlá wàhánà kàlámà wàhánà أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. أفايا وعليكم السلام